أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أي على الصلاة أي حي على الفلاح نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا عباد الله المسلم العاقل يهتم بالجانب الروحي كما يهتم بالجانب المادي من مكوناته وأفضل ما يقوم به المسلم بخصوص هذا الجانب التنوع في العبادات وعدم الاكتفاء بالواجبات قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته علي ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبتش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري ومن أفضل النوافل وتطوعات قيام الليل فبه يتميز المسلم عن غيره من المسلمين قال الله سبحانه وتعالى أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه وقال النبي صلى الله عليه وسلم نعم الرجل عبد الله لو كان يقوم من الليل قال سالم ابن عبد الله فكان عبد الله بعد ذلك لا ينام من الليل إلا قليلا متفق عليه وقال النبي صلى الله عليه وسلم لعبد الله بن عمرو بن العاص لا تكن مثل فلان كان يقوم الليل فترك قيام الليل متفق عليه قيام الليل سمة من سمات المتقين قال سبحانه وتعالى إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستكفرون قيام الليل عباد الله علامة على القدرة على الشيطان قال النبي صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب على كل عقدة عليك نوم عليك ليل طويل فارقد فإن استيقظ وذكر الله انحلت عقده فإن توضأ انحلت عقدة وإن صلى انحلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان متفق عليه قيام الليل سبب من أسباب دخول الجنة قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب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 رواه مسلم وقيام الليل مذلة لإدراك وقت الإجابة قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل إلى السماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأجيبه من يسألني فأعطيه من استكفرني فأكفر له متفق عليه تبقى اسم الله الله الله الله قصصه ètò sèyí pé oníkan ní ìjọsẹ tọ́sí oníkan ní ìyẹn máa ń gbára lé ètò sèyí àti tìsọ́nà àti gbogbo nǹkan tí ó dápátá ọwọ́ rẹ̀ ni ọwọ́ kò sí lọ́wọ́ ẹnìkan a tọrọ ìkẹ́lẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgbà náà kí ó máa bá àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbèlè àlùkìyámà ọmọ ènìyàn tí mùsùlùmí èyí tí ó ma nǹkan tí ń ṣe gẹ́gẹ́ bí ó báwo ni ara rẹ̀ èyí tí a ń fojú rí bó ni ó ṣe wà lálàáfíà tí ó jẹ nǹkan tó dáa síkùn rẹ̀ tọ́já sí pé tọ́ba rí i pé àárẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tí ó gbéra rẹ̀ lẹ sílé ìwòsàn kódà síwájú kí àárẹ̀ ò tó dé tó ti máa ṣe àwọn nǹkan èyí tọ́já sí pé yóò máa jẹ́ kí ara rẹ̀ ó jí pípé dáadáa bẹ́ẹ̀ bí sí ń ara èyí tí à ń fojú rí yìí bẹ́ẹ̀ náà ló ti gbọ́dọ̀ máa lọ́kàkan èyí tà fojú rí nínú nǹkan tí ọlọ́run fi dá ọmọ ènìyàn tí sì ẹ̀mí torí pé ọmọnìyàn jẹ́ ọmọnìyàn látàrí ẹ̀mí àti ara tí a fojú rí ni ìlọ́kàkan nípa ẹ̀mí ó ṣe pàtàkì torí pé Islam ó fẹ́ ká lọ́kàkan ara wa dáadáa ká wà ní àlàáfíà kọjá sí pé kí okun wà fún wa bó ti fẹ́ kí a ní àkàkan ilé yìí bẹ́ẹ̀ náà ló ti fẹ́ kí á ní àkàkún ẹ̀mí wa púpọ̀ torí pé ọmọnìyàn ń jẹ́ ọmọnìyàn látara ẹ̀mí àti ara ni onírànà nǹkan lèyàn wá fi máa ní àkàkún ẹ̀mí ẹ̀ láre tọ́ga jù ń bẹ̀ òun náà ni onírànà jọ́sìn kọjá sí pé kéèyàn má fi ma lọ́ràn nìkan mùsùlùmí máa ń tí sí kò ní jẹ́ sí pé nǹkan tí ọlọ́run bá tọ́pá láṣẹ nìkan òun náà ni yóò máa ṣe bí kò sí pé yóò tún máa ronú sí àwọn nǹkan míì tó jẹ́ iṣẹ́ olóore iṣẹ́ téèyàn máa ṣe tọ́jà sí pé ètò fi máa gbókùn sí níwájú ọlọ́run mùsùlùmí tó máa ti ń ṣe yóò máa lákàkún eléyìí níbàámu sí nǹkan tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ. So, pé ọlọ́run bá ti ká lára rẹ̀ ọ̀sọ̀ yìí pé ẹni tó bá gbógun ti àwọn tó jẹ́ ní mi àwọn ẹ̀sà nínú àwọn tí mo dá wọn ọlọ́run bá ti ṣetán láti gbógun ti irú ẹni bẹ́ẹ̀ torí pé ó ti pe òun níjà bóòlù yẹn ṣe wá di ẹ̀sà tí ó fi yàtọ̀ sí àwọn ẹ̀dá yòókù nínú mùsùlùmí ọ̀nà ọba subhanahu wa ta'ala ó ṣàlàyé rẹ̀ fún wa wípé ẹrú mi kò lè súnmọ́ mi pẹ̀lú nǹkan kan tọ́já sí pé nǹkan yẹ mo nífẹ̀ẹ́ sí ju nǹkan míì lọ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí ẹrú mi fi lè súnmọ́ mi tí ó fi di ẹni ẹ̀sà òun náà ni wípé nǹkan tí mo sì lọ́ràn àyàn kó máa mójútó dáadáa tọ́ba ti ń ṣe nǹkan ọ̀ràn àyàn kò tún ní fi ma lérí ẹ̀ bí kò sí pé yóò tún máa dí rẹ̀ bẹ̀ lọ́sọ́dọ̀ náà bá wa subhanahu wa ta'ala pẹ̀lú àwọn nǹkan tí òun ò sí lọ́ràn àyàn lé lórí ṣùgbọ́n tí èèyàn fi sún mọ́ lọ́hùn yóò máa ṣe léyìí kò ní kóra sí nǹkan tí ó lè ṣe òun lòun ọ̀ gáìdì. olùwọ́n ọmọ tọ́ nǹkan tí fi ń gbọ́rọ̀ olùwọ́n ọmọ tọ́ tí tí fi ní gbọ́gbọ́kúgbọ́ ní ti fi ń ríran olùwọ́n ọmọ tọ́ tó fi jẹ́ sí pé kò ní máa wo àwọn nǹkan fi mú nǹkan haram ẹsẹ̀ rẹ̀ kò fi rìn lọ síbi nǹkan haram tírú ẹni bẹ́ẹ̀ tó bá béèrè nǹkan lọ́wọ́ òun fún tí ní sọ́ra kúrò kan òun ọ̀sọ́ kò níbẹ̀ torí pé ó ti di ààyò òun ó ti di ẹni ẹ̀hún ojúkànnà èyí tẹ̀yàn wá fi máa súnmọ́ nínú náfìlà ọ̀pọ̀ èyí tó ga jù nínú ẹ̀ òun náà ni kìyàmù lẹ́yìn tí wọ́n bá sọ yìí èyí ọmọkùnrin èyí dúró lásán ìtumọ̀ méjì fún ọmọkùnrin èyí dúró lásán lọ́dọ̀ àwọn ẹni èṣù ti máa

nínú nǹkan tó yàn fi máa súnmọ́ lọ́hùn èyí tó sì ga jù nínú ẹ̀ òun náà ni qiyamul layl torí pé lára àjọsìn èyí tọ́já sí pé ọmọ ń le lára tí ọ̀bára rẹ rárá kódà tọ́já sí pé èèyàn ja ẹ̀mí rẹ̀ lókun ni ó ní kí gbogbo àwọn èèyàn ó sùn kọjá sí pé lásìkò tí oorun dùn máyàn kéèyàn wá dìde ń tiẹ̀ kí ọ máa dí ẹ̀rẹ́bẹ̀ lọ sọ́dọ̀ náà ọba wa subhanahu wa ta'ala ẹ̀rí pé ọ̀bẹ́ mi rẹ rárá bó tilẹ̀ kọ́ ma ìjọsìn yìí pẹ̀lú wípé ìlera wà ń bẹ̀ tí ìbá ṣe pé ẹjọ́ bá lè jẹ ẹ̀mí rẹ̀ lógún bákan náà lọ́jọ́ sí pé ó ní ó fi jásí pé èèyàn ti àfọ́ máa sẹ́jù lọ fún ọ náà ọba wa torí pé kọ̀sẹ́nìkan tí ó rí ọ bí yẹn fẹ́ kírun jimá yóò kí ní jama àwọn èèyàn ó rí wọ́n fẹ́ kírun ọ̀ranyàn àwọn èèyàn ó rí ṣùgbọ́n àrùn òru ó nìkan àtàwọn ará ilé rẹ̀ díẹ̀ ni ó mọ̀ yìí fi ń kí kò sí sí àrí mi bẹ̀ ìyẹn pàtó ló sí pé ó ní ìrun tó lọ́lá jù ó ní ìjọsìn náfìlà téèyàn fi máa súnmọ́ láwọn ọba jùlọ tí fi di ọkùnrin tó fi jẹ́ sí pé irúfẹ́ ẹni bí ó rìn lórílẹ̀ ayé lẹ́yìn ọlọ́run bá máa yọ́nú sí lẹ́yìn tí ọlọ́wọ́ bọ́ ma tọ́sọ́nà lẹ́yìn tọ́já sí pé ọlọ́wọ́ bọ́ ma dáàbòbò kò níbi aburú èso èèyàn àti èso àlìjẹ̀nà qiyamul ìmá kírun lóru apẹrẹ kan ni nínú apẹrẹ èyí tí èèyàn fi máa ma mùsùlùmí tó dáyàtọ̀ sí mùsùlùmí mìí a lè jọ jẹ́ mùsùlùmí lápapọ̀ lọ́dọ̀ ọlọ́run báwo subhanahu wa ta'ala ṣùgbọ́n ipò ọ máa jura wọn lọ èyí tẹ́yìn tó fi máa gbapò sí lọ́dọ̀ ọlọ́run báwo subhanahu wa ta'ala ju mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ òun náà ni ìmọ̀ dúró kírun lóru ọlọ́run báwo subhanahu wa ta'ala sọ pé ṣé ẹ fẹ́ fi ẹni tí ó ń dìde dúró kírun tọ́jà sí pé bí ṣe ń sùjádà bẹ́ẹ̀ ni ń rúkú fọ́nà ọba wa subhanahu wa ta'ala kò sí nǹkan kan fi ń wájú pé ó ń sàgbéyè ilé ìkí ọlọ́run ó sì ń wá sọ́ra ọba wa subhanahu wa ta'ala tẹ́ fi wú ẹni tí jọra wọn ọba tìkálá rẹ̀ rẹ̀ lọ́sọ wípé lọ́dọ̀ wọn wa subhanahu wa ta'ala mùsùlùmí pé ó kìí ṣẹgbẹ́ pẹ̀lú mùsùlùmí yìí tọ́já sí pé gbogbo òru rẹ̀ ní fi máa sùn anabi wa muhammad sallallahu alaihi wasallam sallam ó tún fi eléyìí rinlẹ̀ nígbà ó yin abdullahi ibn umar ó ní abdullahi ibn umar dansaki rẹ̀ mùsùlùmí gidi ni ṣùgbọ́n tó bá tún lè fi ìmá kírun lóru ni ìbá tún dá yàtọ̀ sí i ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ yẹ ó jẹ́ kó yẹ wá wípé nǹkan téèyàn tó fi gbókun sí níwájú ọlọ́run òun náà ni qiyamul layl Umar mo ti gbọ́ ọ̀rọ̀ yìí Salim ẹ̀ńdọ́jọ́ ọmọ rẹ̀ ó ní pé Abdullahi ò ni pé ìwọ̀nba díẹ̀ ló fi máa sùn bó ti gbọ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó yin òun ṣùgbọ́n ó níbi tó ń tó wá kù sí tó wọ́n bá fi pé dáadáa tó wọ́n bá tún fi tayọ mùsùlùmí mi ó nírun òru bó ti gbọ́ ilé yìí ó bẹ̀rẹ̀ sí kírun òru ni. àníbi sallallahu alayhi wa sallam ó sì sọ fún abdullah ibn amr ibn al-as ìkàlára àwọn sàhábà rẹ̀ wípé yọrẹ abdullah má dàbí lágbájá tọ́já sí pé ó ti ń kírun òru tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́pàá ti ṣe tí ò kí ma ọ̀rọ̀ yìí náà jẹ́ kó yẹ wáyé pé nǹkan téèyàn fi máa gbókun sí níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní nǹkan yìí wà yẹni qiyamul layl ìmá kírun lóru ìmá kírun lóru àpẹẹrẹ pé èèyàn bẹ̀rù ọlọ́ni gẹ́gẹ́ bí nǹkan tá a sọ tí ìbá ti pé èèyàn bẹ̀rù ọlọ́run tẹ́nìkan ò ní rí èèyàn téèyàn ó sì gbàgbé tí ó sàlùwàlá tí ó máa kírun kí ló mú èèyàn síbẹ̀ ìbẹ̀rù ọlọ́ni torí pé kò sẹ́nìkan kan ti ń wó yàn ìyẹn ló fà á nígbà tí ọlọ́run bá wọ subhanahu wa ta'ala tó ń ṣèròyìn àwọn ẹni tí ẹ̀tọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó ní innal muttaqina fi jannatin wa uyun. ẹ̀fẹ́ tó wọ́n san àwọn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ní pé wọ́n wà nínú ọgbà àlìjẹ́nà nínú akérèmọdò tọ́já sí pé gbogbo nǹkan tó náà bá ti ń fún wọn ni wọ́n máa tẹ́ wọn lọ́rùn. ìtọ́jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí ni pé wọ́n ti ṣe dáadáa nílé ayé lára dáadáa tí a ṣe ń lé ayé ni wípé ìwọ̀n àbá díẹ̀ ní fi wọ́n yìí fi gbogbo òru wọn sùn yẹ ni pé wọ́n ní àsìkò tí wọ́n máa jí lóru tí wọ́n fi máa kírun fọ́nà ọba wọn subhanahu wa ta'ala tó bá ti wá di wípé alifájàrí wá fẹ́ là wọ́n wá ní yanáfílà máa wọ́n àmà sí astagfirullah wọ́n máa dí rẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn èyí sí pé wọ́n sì ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ó ní pé àwọn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn àròyìn tí ó wà lára wọn nìyẹn bákan náà lọ́jọ́ sí pé ìkírun lóru apẹẹrẹ ni tí yóò fi mọ̀ yí pé òun ní kápá lérí ṣaitan torí pé ṣaitan kìí sí téèyàn lè fojú rí ṣùgbọ́n téèyàn ó jẹ́ kéèyàn ọmọ àmọ́ yí pé ah, alhamdulillah ọlọ́run fún mi ní kápá lérí ṣaitan oníkéèyàn ọmọ kírun lóru báwo ti mọ wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé <clears throat> tí ẹnìkan nínú wa tó bá sùn ẹnìkọ̀ọ̀kan nínú wa tó bá sùn ṣèitán ó ní kókó mẹ́ta tí máa ta síwájú orí ẹ̀ ṣèitán ta kókó síwájú orí gbogbo ẹni ti sùn níbi kókó kọ̀ọ̀kan yóò wá fi ibẹ̀ yí ìrẹ lágbájá òru tó gùn ni ò ní lè jí kó sùn fanfan láì ní jí láti lè kírun ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tírú ẹni bẹ́ẹ̀ tó bá jí tọ́ọ́má ti ọlọ́run kókó kan nínú mẹ́ta yóò tù tọ́bá tó wọ́n rọ́jú tó dìde tó àlùwàlá rẹ̀ tó kókó ẹlẹ́ẹ̀kejì yóò tún tú tí ọba tó ń rọ́jú lẹ́yìn ìgbà tó sàlùwà látá tó bẹ̀rẹ̀ sí kírun kókó mẹ́tẹ̀ẹ̀ta yóò dé tí ó tú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jíjí rẹ̀ yóò wá jí sí tọ́yébà náà rẹ̀ tó balẹ̀ tó ji pépé tí ò ní jíṣẹ́ tí ó kóró jù tí ó máa kó tí ọ ṣùgbọ́n tí ọba ṣe nǹkan yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé irú ẹni bí ó ji lẹ́yìn tí yóò máa rojú ni ìyẹn ni wọ́n fọdọ́ yá sí pé àtìlẹ́ kásùn bá fún gan yóò nira kódà ó lè má etí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam sọ yìí ó jẹ́ kó yọ ayé pé ìmá kírun lóru àpẹẹrẹ ni fún ẹni jẹ́ mùsùlùmí pé a ah, mo ní kàpá lè rí ṣàìtàn wa Muhammad sallallahu alaihi wasallam sallam ó tún jẹ́ ká mọ ìtumọ̀ eléyìí nígbàtí wọ́n sọ fún wípé ah, lágbájá kan wà tó bá ti sùn báyìí bí ìbá ti gbá pé àsọ̀látò khairu minan nawm kò ní dìde anábíwa muhammad sallallahu alaihi wasallam ní pé ah irú eléyàn shaitan ti tọ̀ sí létí ọ̀rọ̀ tí a níbi sallallahu alaihi wasallam sọ yìí ó jẹ́ kó yíwáyé pé àwọn sàhábà ridwanullahi alaihim ní tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn ni kéèyàn máa kírun lóru kó máa dìde kírun débi pé ẹni tí ó kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nǹkan tó ṣe yí pé ó jẹ́ àjòjì nínú àwùjọ ni ìní ànábì sallallahu ìní àfi sọ fún ànábì sallallahu alaihi táyé ànábì sì sọ yí pé àpẹẹrẹ yí pé ti tọ̀ sírú ẹni bẹ́ẹ̀ létí òní pé kéèyàn ó sùn látàlẹ́ kọ́ á má jìde láti kí bí ṣe ni o rákà mẹ́rin ni o láti lè fi tí rẹ̀ bẹ̀ fún wa bákan náà ló já sí pé láàrú okùnfà tó yá jùlọ téèyàn fi máa rí oore tó ga jù tí ò tí oore míì tó ga tó tí ọlọ́run máa fún tí ṣe àlìjẹ́nà ó náà ní kéèyàn máa kírun lóru ànábì Muhammad sallallahu alaihi wasallam. sallam ó ní pé ẹ̀yin mùmínì ẹ máa fán sálámà láàrin ara yín yẹn ni pé tẹ́ bá pàdé ara yín ẹ ríra yín sọ́mà yá kẹ́kíra yín pẹ̀lú kíkí èyí tó lóore pé assalamu alaikum wa rahmatullah yálà ọmọ ni o àbí ọmọ kìí ṣe yóò nìkan bẹ́ẹ̀ bá ti lágbára ẹ̀ńtẹ́ bí ń pa ẹ̀fún lóúnjẹ ẹ má sọ yí pé bámúbámú lẹ́yìn yó ẹ̀yin ọmọ pé èmi ń pa ẹnìkan bí kò sí pé ẹni tí òòrùn jẹjẹ nínú yín ẹ gbìyànjú bẹ́ẹ̀ bá ti lágbára ẹ̀fún lóúnjẹ wasilu al-arham fámílì yín ẹ̀lákàkún ẹ̀ ẹ̀sọ́pọ̀ ẹ má kí wọn ẹ má pa wọn tì bákan náà ò ní pé ẹ máa dìde ẹ máa dìde láti kírun lóru nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yẹn bá sùn tí ẹ bá ti ń ṣe eléyìí ẹ wọ àlìjẹ́nnà pẹ̀lú àlàáfíà láì ní farakọ yẹ ní pé ẹ ní wọná síwájú kẹ́ẹ̀ tó wọ àlìjẹ́nnà ẹ wọ àlìjẹ́nà pẹ̀lú àlàáfíà ni tí ò ní tí wọ́n alákankan láti wọ àlìjẹ́nà yìí lára ìfẹ́ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́ka nínú kòfàdéyàn fi wọ àlìjẹ́nà tí ò sì ní kọ́kọ́ tọ ináwò náà tí ó ìbẹ̀rù bójú ní wà fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó náà ní kéèyàn máa kírun lọ́rùn Ànábì wa sallallahu alaihi wasallam ó tún jẹ́ kó yọ wáyé pé ìmá kírun lóru yìí lẹ́yìn bá ti lágbára ó ní ìrun tó lọ́lá jù lẹ́yìn wípé èèyàn kírun ọ̀ràn yẹn tán torí pé kò sí nǹkan èyí tí ó lọ́lá tó nǹkan tó náà bá ti lọ́ràn yẹn ìtara ẹni jẹ́ onígbé kéèyàn sọ pé òun ti dépò kan tó ò ní gbàwẹ̀ mọ́ òun ti dépò kan tó ò ní kírun ọ̀ràn yẹn mọ́ pé òun ti sí àwọn sí olórí kan ṣèitán òní darú ẹni bẹ́ẹ̀ láàmú kò sí nǹkan kan èyí tó lọ́lá tó nǹkan tọ́nà ọba ti lọ́ràn àyàn lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe nǹkan tọ́nà ọba ti lọ́ràn àyàn fún èèyàn tán ló tó kan náfìlà tẹ́yìn ó tó fi dìrẹ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala tí a bá wá fẹ́ mú náfìlà èyí Nafila míì tó tún lọ́lá lẹ́yìn irun anya irun tó lọ́lá lẹ́yìn irun anya òun náà ni irun òru yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú sahih muslim ó ní pé àwẹ̀ tó lọ́lá tí n bá fẹ́ gbàwẹ̀ náfìlà lẹ́yìn wípé ramadan ó ní nínú oṣù àkọ́kọ́ ojú ọ̀run irun tó sì lọ́lá lẹ́yìn wípé èèyàn kírun tán òun náà ni kéèyàn máa kírun lóru béèyàn bá ti lágbára lára nǹkan táwọn onímọ̀ sọ nípa tí irun òru fi lọ́lá tó tayọ gbogbo àwọn àrùn yòókù ní pé òun náà ni irun kan èyí tó ṣe pé ẹnìkéè nípìn bẹ̀ ìyẹn ni pé tí a rí mi èyí sábà wọ̀ ọ́ bákan náà lọ́jọ́ sí wípé lẹ́ pẹ̀lú ìjára ẹni lógun ìgbára ẹni lọ́wọ́ ṣàìtàn tí wọ́n máa sọ fún yẹn pé kò sí kí ni wàhálà èyí tó kó bọ́ tó fi já sí pé bó ṣe kírun ọ̀ràn yẹn ló tún máa jí kírun lóru oníbi sẹ́tọ̀ ń lọ onígbà ọ̀làwò tí wọ́n máa tàyàn jẹ bẹ́ẹ̀ sẹ́yìn òfin ní nípe kankan nínú ọ̀run yìí ìjà ẹ̀mí ara ẹni lógun ènìyàn fi kì so ìyẹn pàdé yẹ sí pé kíkírun lóru lára àrùn èyí tó já sí pé ọlọ́lá jù lẹ́yìn ìgbà tí ìbá ti irú ọ̀ràn èèyàn tẹ́lẹ̀ iná fi máa ibẹ̀ náà Allah subhanahu wa ta'ala tó fi já sí pé àsìkò tí ọlọ́run máa jù ẹni tí bá máa jí lóru yóò sì kòǹgẹ́ níbàámu sí nǹkan tí nke wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ yí pé wa subhanahu wa ta'ala tó bá di ìdá ní gbogbo ọjọ́ ayé ní máa sọ̀kalẹ̀ wá sí sánmà ayé kí ni ọlọ́ọ̀bọ́ máa sọ lásìkò yìí ta lẹni náà tọ́já sí pé ọ fẹ́ pè mí òun ti fi tán láti jẹ ta lẹni náà tọ́ fẹ́ béèrè nǹkan òun ti tán láti fún ta lẹni náà tọ́já sí pé ọ ń wá foríjì òun ti tán láti foríjì ìtumọ̀ ní pé àsìkò èyí tó wà nínú òru yìí tó jẹ́ ìgbẹ̀yìn níbẹ̀ téèyàn bá lè gbìyànjú kó tiraka láti lè dìde ńbẹ̀ láti lè kírun kó sì bẹ lọ́n ìtòsúnmọ́ ni pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ti gbà torí pé àsìkò tí àdúrà máa ń gbà ní torí pé ọlọ́run lọ́wọ́ fúnra rẹ̀ lọ́jọ́ sí pé yọ́ máa pèpè pé ẹ wá pè mí òun ti ṣetán láti fún yín ní nǹkan tẹ́ ń fẹ́ ẹ béèrè nǹkan òun ṣetán láti lè fún yín so àsìkò yìí èyí tọ́já sí pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọmọ wà ní sẹ́mà ayé láti lé dádúwà wa àsìkò ní ẹni tí mùsùlùmí tó sì jẹ́ mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run tí máa dára lé tí fi máa wàṣọ tí òfin ní máa rìnrìn kúrìn kọ́sọ́ pé òun lọ sọ́dọ̀ yẹ̀wò kan àbí ọ̀dọ̀ ẹnìkan tí ó máa purọ́ fún un tó sọ pé òun bá ṣàdúrà lára nǹkan tí yẹn fi máa gbára dì fún rẹ̀ ó náà nírun òru ẹni tí bá ń kírun òru kọ̀ wá bùkátà sí kọ́sẹ̀ máa lọ sọ́dọ̀ ẹnìkan tọ́já sí pé yọ́ máa dọ́gba gba owó lọ́wọ́ rẹ̀ torí pé gbogbo nǹkan èyí tó jẹ́ sí pé ó fẹ́ tọrọ lọ́dọ̀ ọ̀nà ọba subhanahu wa ta'ala ọ̀nà ọba ti ṣe tán láti lè ṣe fún lásìkò yìí tí n bá ń tẹpẹlẹ́ mọ́ irun òru dáadáa gbogbo bùkátà rẹ̀ pátá ni yóò mọ̀ bíyá so nǹkan tó sí pé àwọn ẹni ọ̀nà ọba subhanahu wa wọ́n ti ni ọ̀nà ọba ti so ìyẹn fàdó ya sí pé gbogbo mùsùlùmí ayé tó náà tó máa ń dí rẹ̀ bẹ́ẹ̀ lásìkò yìí tó sì tẹpẹlẹ máa níwọ̀n bá bó ṣe lágbára kò sí ni kò ní wá bùkátà sí láti lọ sọ́dọ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ látò ti lè sọ pé yóò máa wá nǹkan lọ́dọ̀ rẹ̀ àbí nǹkan kó tún á máa bẹ̀rù balẹ́rù nínú ìsẹ̀mí ayé torí pé ọ̀pọ̀ mùsùlùmí lọ́jà sí pé nǹkan tí ò tó nǹkan òun náà ni máa balẹ́rù ẹlòmíì àlá lásán ni ọ̀la tí ó di ìtì ń lọ sórí òkè tí ó di ìtì ń lọ sọ́dọ̀ ẹ̀ ń tọ́já sí pé yóò ní ọlọ́mọ mẹ́ran wá ọlọ́mọ gbépo wá kí ló fà á sórí kíkọ̀ máa ń tọ́ka ìbá àti ìṣẹ́jú mẹ́wàá ìbá àtogún ìṣẹ́jú lèyàn láǹfààní láti lè kí ọ̀run lóru ọlọ́run bá wa subhanahu wa àwọn nǹkan wà tọ́pọ̀ tí máa kún èèyàn lọ́wọ́ láti lè kírun lóru àkọ́kọ́ nínú ẹ̀ o ní pé èèyàn ó máa gbìyànjú láti tètè sùn àwọn nǹkan tí ọ̀ látúnṣe ètò ọjọ́ sí pé ń kó àìròjú bá wa lónìí èèyàn ó tiraka láti pàṣẹ pàtàkì jùlọ nígbàtáyé ti dayé pé social media tó lè pé bẹ́yàn wà nínú ilé rẹ̀ gbogbo nǹkan tí ń lọ láyé ni yọ́ ma wò gbogbo nǹkan tí ń lọ láyé ni ó ma gbọ́ gbogbo nǹkan tí ń lọ láyé ni ó ma kà téèyàn ò bá fi ọgbọ́n kún tí ò prógámà rẹ̀ bí ó ṣe rí ẹ̀sìn ṣe nínú ìsẹ̀mí ayé yìí èyí tó pọ̀ jù nínú àsìkò ni ó ma bá nǹkan yìí lọ kò ní wúlò fún rẹ̀ ní nǹkan tọ́já sí pé yóò ṣe lóore ní ayé kò sì ní wúlò kò ní ṣe nǹkan tọ́já sí pé yóò kún lọ láti rí ojú rẹ̀ ọ̀nà lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama bí àǹfààní ṣe wà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni aburú wà ń ní pé téèyàn bá ti lò kọjá bó ṣe yẹ sí pé aago méjìlá aago kan ó sì wà lérí pé ń chat èèyàn ó wà lérí pé gbogbo information wọn sẹ́ǹdì sí òun náà fẹ́ kà irúfẹ́ ní bí òní bákan náà lára tí máa kóyàn lọ ó ní má jẹ oúnjẹ àjẹjù ẹni tó bá jẹ kò sí ni tó bá ti sùn báyìí ìsùn gìlìmọ̀ náà ni ó sùn débi pé tipátipá jà ni ó fi kásùn bá so lára nǹkan tí máa ń kún yàn lọ náà ni kéèyàn ó nípinnu yẹn ni pé kó ti prepare rẹ̀ kómi kó ti wà ńlẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run máa jí kó ti fẹ́ ti agbo ẹ̀ lára àrọ̀rọ̀ tó tún wà nínú sẹ̀mí ayé tá a wà yìí nìyẹn téèyàn bá fẹ́ jí táìmù kan tó bá ti fẹ́ ti agbo rẹ̀ sí táìmù yẹn tó sì nípinnu tó bẹ lọ́hùn sọ̀rọ̀ náà bó kun lọ pàtàkì jùlọ téèyàn bá tiẹ̀ wá lé sẹ́sẹ̀ tí ò tiẹ̀ tí ò gbé kún bẹ̀ rárá nínú nǹkan tèmi máa ń sọ fáwọn èèyàn ni pé tó bá fẹ́ máa kírun lóru tí ó sì mọ́lá fi aago rẹ̀ sí four thirty lóporó gbàtọ́ sì ń wà ní nàìjíríà torí pé ní nàìjíríà tó sì jẹ́ south bíi torí pé weather north ó tún yàtọ̀ sí tiwa kò sí bí àlùfájà rí ti là ilẹ̀ Yorùbá yìí yóò kọjá 5 5 o'clock ìwọ́n bá wá sẹ́ẹ̀sì aago ẹtí 4:30 ìtumọ̀ ní pé ó ní ọgbọ̀n ìṣẹ́jú láti lè fi kírun kálífàjá rẹ̀ tó là irú àsìkò tá a wà nísìn after 5 ni so ó tó bí 5:20 something so ìtumọ̀ ní pé ó ní nǹkan tó súnmọ́ wákàtí kan so tó bá ti sẹ́ẹ̀sì aago ẹtí 4:30 tó gbé kú mẹ́ẹ̀ lókòrò bàtà bá sì wà ní Nàìjíríà ó kéré yányá ọ́ máa ní ọgbọ̀n ìṣẹ́jú láti lè fi dé rẹ̀ bẹ́ẹ̀ fún ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọgbọ̀n àtẹ́jú kéésì nǹkan sí ọ̀pọ̀ torí pé níta wá bùkátà sí pọ̀ ní sẹ̀mí ayé yìí àti lẹ́lòmíì ẹni tó bá fẹ́ pọ̀ tó ní nǹkan míì ẹni tó bá fẹ́ sórí ibú láyé àtọ́jọ́ gbélé àkíyàmà nìyẹn ṣùgbọ́n mùsùlùmí à ní kankan yàtọ̀ sí ọlọ́run bá wa wa ta'ala kí ọlọ́run bá kí ó ṣe ní ọ̀rọ̀ ọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa kó sì ṣàánú wa ní ayé àti gbélé àkíyàmà اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك ناصيتنا بيدك ما فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم اكتب لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تأول به علينا مصائب الدنيا اللهم اغفر لنا يا سمعنا وبصرنا وقواتنا وتحقق وأيضا إنه لا يقر على من ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ ولا تسلط عليهم من لا قل إلى صلاتكم ورحمة الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة أي عالم الناس